أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا واتخذوا من مقام إبراهيم مصلى وارزق أهله وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى صلاته وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقني فلان باتوس وني مسلمين atọrọ alikun ìkẹrọ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tọ́nà ọba láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí anabi bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní ọjọ́ téèyàn ò lè fi owó ra ìyá ọlọ́run téèyàn lè fi ipò kan ra ìyá ọlọ́run lè fọmọ ra ìyá àfi kéèyàn ó pàdé láì ṣẹbọ pẹ̀lú rẹ̀ ní nǹkan yòókù òfin sí láǹfààní àtẹ̀mí àtẹ̀yìn mẹ́jẹ àṣẹbọ̀ pàdé ìwọ ọlọ́run bá o ní tó kù táàlù láyé mẹ́jẹ adélẹ́bọ̀ o bákan náà kí o tún pàdé rẹ̀ pẹ̀lú ọkàn tó má kú níbi ìwà mànàfíkì àtẹ̀mí àtẹ̀yìn mẹ́sà àṣọ wa níbi ìwà nìfàkù ọlájọkùn rẹ̀ gbogbo àlámà Allah subhanahu wa ta'ala wípé ọ̀gá orin ni á jẹ́ àmọ́ má gbégbá bí tá a gbà wọ́n rẹ̀ ntẹni kankan wá fílẹ̀ ta fi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá bá ní gbọ́ ju bí a ṣe ń fẹ́ lọ la hawla wala quwwata illa billahi al-azim ṣáájú kí a tó kó sínú Ramadan adúró lórí àyà tí àwọn afá kalẹ̀ kan yẹn à ń sọ̀rọ̀ bọ̀ nípa annabi Ibrahim alayhi salatu wassalam àwọn nǹkan olóòrùn bá paláṣẹ pé kó ṣe tó jẹ́ àmà wípé gbogbo tí ń pè lórí rí láyé afárá àdánwò lèèyàn máa ń tọ̀ débẹ̀ annabi sallallahu alaihi wasallama nígbà tó lọ́n gbé dìde gbogbo ayé chẹ́ǹjì sí àyà àfáwọn èèyàn péréte ó di pé tó bá rìn kọ̀mọ̀rin rìn tó bá sọ̀rọ̀ kọ̀mọ̀rọ̀ sọ láwùjọ míì wọ́n ń pè ń wérè àwùjọ míì wọ́n ń pè ní babaláwo àwùjọ míì wọ́n ń pè ní olórin oríṣiríṣi àwọn nǹkan ìní ń pe ànábì sallallahu ibi tí ń lọ ìní ń wò nítorí pé wa ṣe ìmọ̀lá fún ìmọ̀lá o náà lọ mú Ibrahim náà nígbàtí ọlọ́wọ́ bá ń pálàṣẹ pé lọ́rí gétúbọ̀ mú rẹ sì fi rúgbọ̀n rẹ lẹ̀ lọ́rí fárun abíyà rẹ abẹ́ rẹ wá dábẹ́ ìgbà tí wọ́n sọ pé kọ́lọ̀ rẹ̀ dábẹ̀ ọjọ́ ma 80 years nígbà tí ọ̀dà bẹ́ńjọ́ náà ọlọ́dà fún ara rẹ̀ asàlẹ̀ gbogbo àwọn ilé fún wa ọ̀dà gbé wa lọ síbi ìdábẹ́ fún obìnrin ǹjẹ́ ń bẹ́nu ẹ̀sìn wa bí ó sì nú ẹ̀sìn wa alẹ́ ní àfáàtọ̀ bá dáhùn wípé ká dábẹ́ fóbìnrin dandan ni ẹ sọ fún wípé n ti ń sọ òye tẹ bára àfáàtọ̀ bá ní àgbọ̀dọ̀ má dábẹ́ fún obìnrin pé dandan ni sẹ́ ẹ sọ pé n ti ń sọ òye tẹ́bá wára fà àtọ́ sọ wípé wọn ọ̀gbọ̀rọ̀ dàbẹ́ fóbìnrin rárá ẹ̀tọ́ sọ pé tó náà sọ kò sí kí ni kò yé a gbogbo masala yìí ṣáájú tó di pé àwọn Ramadan a sàlàyé wípé kéèyàn tó lè mú fatiwa ìwá yóò máa rúran obìnrin tí àwọn ìjọ rẹ̀ tí wọ́n sì kí ni o tí wọ́n wà báwo ni tọ́lọ ń fún àwọn tí ọ jẹ́ nǹkan tá díẹ̀ kú tàbí ká má rárá tàbí ká mú ń tọ́dà gẹ́gẹ́ bí ogbí orí ẹ̀dì ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ bí àwọn obìnrin kọ̀ọ̀kan sí rí a sì sàlàyé rẹ̀ wípé ìyẹn mẹ́ta ní àwọn obìnrin akílẹ̀ ilé bákanáà hadith àbí Hurairah tàbí sọ pé ìdá jalasa bayna shu'abi al-arba gbogbogbà kí ìgbà tọkùnrin bá ti jókòó láàrin ṣúrúbà eh, ó gígé àwọn ègìgé àyè mẹ́rin kan bẹ lára obìnrin tọkùnrin bá ti jókòó lọ́gangan bẹ̀ fún majahada tí wọ́n ń gbìyànjú àti rí wípé òun gbádùn ẹlẹ́tọ̀ anábì ní ìwé ọ̀sẹ̀lẹ̀ níbo làwọn ààyè asàlàyé rẹ̀ ṣùgbọ́n lẹ́nì afẹ́ kó sínú agbọ́nrin kan tọ́jẹ́ wípé ó kẹnu pípọ̀ jẹ̀máà gbogbo alamabílù àìsè rí wípé ẹn tí ń rẹ́rìn rówó ń bẹ̀ 10% ni ní Nàìjíríà lẹ́nìí kẹ́nìkan sọ pé òun ṣiṣẹ́ ẹ̀rin ló ń fi ń rówó ẹni tí ń fi ẹkún rí owó àti ogún tí ọ̀ mọ́ ń ba òun lọ́pọ̀ jù tọ́yì ìjẹ̀rú owó báyìí lèèyàn lè kó kó sì wàhálà kọ́ wá ní òun fẹ́ lọ ilé ọlọ́run wọ́n níbo ilé ọlọ́run tọ̀ lọ ó ní maka kó tún wá lọ rí sàṣìdànù sẹ́ẹ̀rí wípé ẹnì tó bá mú sàṣìdànù má dáràn wájú ọlọ́run ṣe rí pé ẹni ọ̀yàn rú ẹni tó ń kó èèyàn lọ tí wọ́n fi ń ṣàṣìdànù sẹ́nà má dára wájú ọlọ́run subhanahu wa ta'ala tí wọ́n bá pè èèyàn ní àfáà súnà owó kẹ́mbẹ̀ táwọn àgbàlagbà máa ń pa kọ̀ dọ́dọ̀ àfáà súnà tí ń wórí ìrẹ́dọ̀ ọlọ́run ọba wípé gbogbo ń tójú bá rí kọlẹ̀ lókùrúgbà tó ògùn wọn tó ń sára yọ̀rọ̀ fún wọn a jẹ́ pé nínú orí ibú tí ẹni ó ṣe wọ́n fẹ́ lo díẹ̀ lára tiẹ̀ náà tí ẹ bá fi yà jí ọ́ ń bẹnu tí wọ́n èkó ya àwọn lálìkì àmọ́ ìlọ́fẹ́ fà ìyẹn lọ́fà tó fi jẹ́ wípé wọ́n èé sọ fún gẹ́gẹ́ wípé kó gbé tí kí ni o ẹnu rẹ̀ mi sí àmọ́ pé pámánẹ́ǹtì ni fún gẹ́gẹ́ sẹ́ wọ́n ló gbé tọ̀nà fún rẹ̀ mi sí àpé wọ́n sọ bẹ́ẹ̀ fún. torí pé kì í ṣe pé mọ́sà ló dúró sí lọ́rùn. kì í sí ìsókèlè àmúlà àìsọ fún gẹ́gẹ́ kó ṣe kí ni o kó gbétọ̀ fún rẹ̀ mi bó ṣe wà ń bẹ́ nìyẹn ìdán kí ni tó mú wa máa pariwo tá ń pariwo yìí Allah subhanahu wa ta'ala ní a'udhu billahi minash rajim wa idh ja'alna al-bayta mathabatan mathaba ja'alna ń bẹ̀yẹ bí máa ni bí bá náà sọ ìyárọ̀ àwọn ọlọ́run la sọ ilé ilé wo onílé náà sáàmọ́lẹ̀ tẹ́lẹ̀ alifu àti láàmù ti bẹ́ẹ̀bẹ̀ lílẹ̀ áàdì àdìhní àti gbọ́yé pé ilé rẹ̀ náà ò ní kàábà ọwá ni wà ìjà alìnàlbẹ́ta mathabatan linnas ṣe bí nú ọlá àwọ ọlọ́run ọba àti ìnífẹ̀yìn mùsùlùmí ó ń láti sọ kàábà di mathaba kí n túnmọ̀ mathaba lílẹ̀ lọ́bàá wọ́n mú láti bí vẹ́ẹ̀bù kátà ń pè ní sáábà yẹ̀súbù tí náà ń fọmọ ẹ̀ bá fẹ́ wá ọ̀nà mẹ́rin ni máa ń gbà wá ń máa ń wá ní màsáábà tán a máa wá ní màsáábà a máa wá ní mà màsú a máa wá ní màkú sàtán a máa wá ní sàwàbán. Allah subhanahu wa ta'ala òun ṣe kàbá ní màsáábà tán lin nas kí ìtumọ̀ màsáábà òní marja' ibi tọ́já pé téèyàn bá lọ bí bá ti ń kú òun bẹ́ẹ̀ padà lọ́kàn rẹ̀ ó tún máa padà bẹ́ẹ̀ ẹ̀rì pé tí wọ́n bá ń ṣàdúrà Mẹ́kà àwọn tó ti lọ rí ohun wọn máa gòkè bí àgbè ju ẹlòmíì gan tí ètí ìlọlọ torí kíni ó sọ láti bí ọdún márùn-ún gbogbo tí tó ń fetí ẹ̀kọ́ kò sinmi pé à ṣé apá àbò ni ẹgbà wọn bẹ́ẹ̀ bá tún rí bẹ́ẹ̀ ní ìsìn ó tún ti wọ́n ti tún bẹ́ẹ̀ ń fẹ́ ó ti yàtọ̀ àárín ọ̀nà orí bá máa ja'alna al-bayta mathabatan lin-nas aṣọ kàábà dìbí táwọn èèyàn máa lọ tí wọ́n máa bọ̀ la ahad yaqdi watarahu bil-bayt kò sí ẹnìkan tí ó sọ pé àà ọlọ́wọ́n bá ń wà mọ́ ọ̀kan àfàwọ̀ sáràfù ń ṣe hajj lọ́dọọdún títí yóò sọ fọ́lọ̀ pé láti ẹjẹ́ alẹ́ àdá àkìrọ̀ àdé bil bayt méjèlé ọ̀dí àwa máa mi o àfáà ní àwọn sì sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ hatasta haitu mi rabbi tójú ọlọ́run ọba fi ń tì mí tí mo fi ń pé tí ọba dundundun mi ìwọ ni ojú wa pàdé ọdún náà làfáà sì jáde láyé ja'alna al-bayta mathabatan lin-nas aṣọ kàábà di ibi àwọn èèyàn wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ tí wọ́n máa pàrà gbogbo gbà apá kan ní ìtumọ̀ ẹ̀gọ́n wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé àwa lásọ kàábà dílé ládá kún láti fi fà wá téèyàn bá ní bo èèyàn ti ń wá ikú sọ rẹ ẹ dákun béèyàn bá kírun kan kàábà ládá mìíràn ni ó nìí Now, one hundred thousand aládá ni ó ní bọ́ bá sì kírun mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallama yóò ní one thousand aládá ẹ wò sí one hundred thousand tí àbá wá kí mọ́sálásí Jerusalem kí ni ó ní yóò ní five hundred ládá ìdán àwa lásọ̀kà bá ìdábàmù kí sì ni tọ́fà tó jí ó rí bẹ́ẹ̀ li'annahu awwalu baytin wudi'a lin-nas ó ń là kọ́kọ́ lé tá a kọ́ fún àwọn àbí adámọ̀ wípé ilé àwọ̀ ọlọ́run lórílẹ̀ àkọ́kọ́ rẹ̀ ó ní kàábà yìí tí ń bá wá pé kàábà lákọ̀ọ́kọ́ lé kí la fẹ́ rí ń bẹ̀ ibi bá kẹta mubarakan ilé náà ní bẹ ní maka maka tá a ti sọ dìlú ìbùkún ja'alna al-bayta mathabatan lin-nas asọ̀bẹ̀ díwakùsà ládá atúnṣọ kàábà dìbí tó pé ẹ̀mí èkó mẹ́mà jama'a wallahi alladhi la ilaha illa huwa kọ̀sẹ̀ntì ọ̀wọ̀ lọ́kọ̀ọ̀bà débẹ̀ omi ọ̀mà bóde lójú yẹn téèyàn ní bí omi yẹn ti ń wá ẹ máa wá gbórísìsìn àwọn àrẹ ẹkún lẹ́yìn mọ̀ pé eléyìí ṣẹ̀ṣẹ̀ wá ni tẹ́lómi ọmọ sunkún pé mo wà láti ìjọ yìí ẹnìkan lọ tí è tí ìpọ̀dún márùn sísìn lọ́wọ́ afa fóònù jáde ní wọ́n ń pọ̀rẹ̀ pé lágbájá ha gbogbo ń téèyàn bá nínú owó láyé tí ọba débí kọ̀ sí ọwọ́ rẹ̀ o wàláì bó ṣe rí nu àwọn tó jí ó rí bẹ́ẹ̀ à ń bá o Allah subhanahu wa ta'ala ló fìlélé ìlélẹ̀ pé káwọn màlàíkà kí wọ́n wá sí ibi kàábà wá wà ẹ máa wè mọ́ náà Mákà tá à ń pariwo rẹ̀ Mákà òǹlọ́lọ́ ń pè ní Ummul ìyá gbogbo òlù pátá ibi kàábà ń sì wà ní dodo ayé ṣe pé tá a bá pè ní dodo ayé Yorùbá la fi ń sọ̀rọ̀ àwọn àgbàlagbà ní. Ni náà téèyàn bá náwó kè ní o kí n dájì ara wọ́n sì sọ pẹ̀lú ntọ́wọ́ pọ̀ ni torí méjì lọ́lọ́ ń dá wa àwọn kan gùn láti dodo sókè jù sàlẹ̀ lọ àwọn kan gùn sálẹ̀ ju ìdodo sókè lọ síbẹ̀ tán ni. bẹ́ẹ̀ni títóbi Ọlọ́run. kábídù dúníà ó nọ̀gbun ayé àárín ayé nìyẹn àkọ́kọ́ nù ẹ̀yìn màlẹ́kẹ́ lọ fílẹ̀ ìlélẹ̀ kí ló wá jẹ́ mọ̀ pé wọ́n ti kọ́lé ìsájú kí ànábì Ádámù ànábì Ibrahim kó tó di bọ́lọ̀ ní kọlọ̀rì ikọ̀ tó fi palé jẹ́ àfi sahih indal imam Muslim hadith Abi Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu àbúdẹ́rì lọ́bá sàṣán jọ kan wípé irí ànábì má àwọn mẹ́sìrì wúdí àfìlà àrùn tí ó bá tiẹ̀ pé mẹ́sìrì ebílẹ̀ ọlọ́run ní jẹ́bẹ̀ ewó là kọ́kọ́ lórílẹ̀ ànábì ní almasjidul haram masasi makala kọ́kọ́ tòtò fún ma ayi mo ní ànábì masasi wọ́n tó tẹ̀lé ànábì ní almasjidul aqsa masalasi ti bẹ̀ ní Jerusalem òlẹ́lẹ́kejì kúntù kánbẹ̀ ìnáwùmá muni ní ànábì ni ọdún tí ń bẹ láàrin méjèèjì tẹ́lẹ̀ ìgbà ti ẹ̀já kọ̀kọ́ tẹ́lẹ̀ ìjẹ́ ẹ̀kejì sọ́sẹ̀ ni àgbà lọ́wọ́ ara wọn àbòsù ànábì ní arùbàrún sana forty years àwọn àti ń gbà pé ànábì adá ànábì Ibrahim lọ́kọ́ bo lọ́kọ́ káàbà gẹ́bí tọ́lọ́ sọ fún àǹbì ànábì Dawud òun lọ́kọ́ albeitu almaqdis ilmasjid al-aqsa olọ́kọ̀ ìtí sì ń bẹ láàrin ànábì Ibrahim àti ànábì Dawud kèé sí ọ̀rọ̀ 100 years ilé 40 years kí wá ní máàna àsán méjèèjì wọ́n wá mọ̀lérí foundation pilẹ̀ tọ́lọ ní kí àmàlẹ̀ kọ́ wá mọ̀lẹ̀ torí ń gbà tọ́lọ ń bínú kọjọ́ ìjáde kọ́ bínú sáwà òun anabi nuh okekekeke nílẹ̀ àwọn àfáàfin sọ pé anusu, ọlọ́run bàbàrà rẹ̀ gan kéèyàn ọmọ pera wọn sákìyèsí wípé ọ̀rẹ́ mi mọ́ mu ti mọ́ ọ tí ọ̀dà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí ṣe pé mọ́ bẹ̀rẹ̀ bí èpè ní tó kórì búbọ̀ tó fi yáwó kí gbójú sẹ́ndù ara rẹ̀ ọtí tó mú ni òbó tó ti dẹnu lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lè wọ́n bá sọ láìsí òní ẹ̀yìn sí wọ́n náà rí ní ìsìn lẹ́yìn èmi nìkan tí dókítà di ń wọlé ṣé mo á gbọ́dọ̀ déta kí n pé bá bẹ̀rẹ̀ ṣe tó rí ọ wà láàrin pé òye àbòókù bí wọ́n bá ní wọ́n máa kó tí ń bẹlẹ́pọ̀n rẹ bóde ọmọ kó ọmọ tí ara rẹ̀ ọgbàrọ̀ torí kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ jẹ̀máà tẹ́ ẹ bá ti rẹ́nìkan ti ń ṣe awọ ìbínú èèyàn ṣùgbọ́n tó o fẹ́ kí a chẹ́ǹjì bí a ṣe wáyé ìwọ sápẹ̀nu ọlọ́run àtànàbí sallallahu alaihi wasallam tó o bá ń wá wàhálà fún wa pé mo fẹ́ kí ẹ̀bọnú wàhálà tí wò ní mọ́ tẹ́ ń ṣe mọ́ torí kíni nítorí pé àdínú nàṣíhà kàmájá mi na hadithi àbí ìrùkọ́yà tẹ̀mímì ni dàrí in tó gbé ẹ̀sìn dúró táwọn ìbá wa ń ṣèbàjẹ́ láwùjọ táwọn tó mọ ọ̀tún yàtọ̀ sí ìbáyé dáa lè pẹ́rẹ́ anábìrì tí yàbá dé yóò jára lè jára oko wọn sallallahu alaihi ibi àwọn lọ ni wípé a lè ráìmù láìláì níbi imani nítorí pé bí tọ́lọ̀ ti fàdẹ̀wò kẹ́nìkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni kílẹ̀ rí wa جاء في المعجم إن طبراني من حديث ابن عباس رضي الله تعالى عنه رضاهما أنا بني ما من عبد قسيرو كنوري لي nínú ẹgbàwá mi máa mi mọ̀lúùdì ọ̀sẹ̀ nìkan tí wọ́n bì sórí ẹ̀ báyìí sí ẹ̀mọ̀ pàdé bí ọ̀dà akọ ọmọ ẹni ẹ̀ tí wọ́n bá ń bí ayé ìlà wàláwù dambon yàtàdù wuli fáyínátà bàdà ní fáyínà àfi kọ́lọ̀ wọn ti dẹ́sẹ̀ kan máa la bí bá ṣe ń sẹ̀ lọ́sẹ̀ yóò tó bọ́ bẹ́ wọ́n ti bọ̀ wọ́n lẹ̀ máa la alátìgbà tí wọ́n ti dání ẹlòmíì wọ́n fi tiẹ̀ síbi ojú okòrò kò ní nǹkan rí kó wù àfi tẹlòmíì kọ́dà kí tẹlòmíì ọmọ dàdó tiẹ̀ lọ́bẹ̀lẹ̀ mi débi ìsìnà ẹ̀dùn tó ní ọ̀lọ́ àbí àbá kẹyà àsàdíà ah! èèyàn mọ̀ pé béèyàn olóbé ilé èyàn lè jẹ àwájú ọlọ́run ṣùgbọ́n wọ́n wá yà wà lẹ́nu káàbù ọlọ́mọ bá rọ sùn kí ni wá débẹ̀ wọ́n abẹ́rù kí lọ bá rọ sùn wọ́n ti lójú kòkòrò mọ́lá torí gbogbo tí ó mú nkálukú súnmọ́ lọ́hùn àti tí ó mú jìnnà sí wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀ ilé ńlọ náà ilé ńlọ àlìjẹ náà wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀ kódà ẹ wá jẹ́ àtún sídẹ̀ kọ̀ fáwọn kan wọ́n kọ́kọ́ tọ́nà wọn tó mọ́ lọ àlìjẹ̀ náà wọ́n ti parí lórí ti ẹran tí èèyàn bá wá rẹ̀ tí ń ṣe tọ́lọ́n subhanahu wa máa mú lọ́rẹ̀ ni èyí tí àwa ń pariwo ni pé ìyí táwa náà ń wí ṣé gbogbo ẹ̀ láti tán ṣùgbọ́n àbọ̀rọ̀ bọ́sọ̀dodo ìwà tó wà àti ìṣe tàbí òrùn kò tóbi lẹ́mìí rẹ mẹ́ta kò dodo máa sọ pé wà láì bó ṣe rí nù káyọ́ ọmọ wá pé mẹ́rin ló ń gan ṣe ń bẹ̀ nítorí pé yóò kò rí ire báyìí lálìkẹ́ àmọ́ o kí lẹ̀ rí wa ọlọ́run sọnù sọ́tù ṣùárọ̀ àwọn ọmọ náà ti wọ́n náà idha dakhala ààrùn ìjánilẹ́tì ìjánilẹ́ta wa dakhala ààrùn náírì náà àwọn ọmọ náà ti wà nùnà wọ́n máa jìyà mẹ́ àwọn jẹ́ náà wọ́n máa gbádùn mùsùlùmí kan yóò mọ̀ wá sọ fọ́lọ́ ń pè ya Rabbi mastakmalta li ladhata aljanna ṣe bọ́ sọ pé ń bá wo aljanna ó ní sẹ́bà nìjẹ́ kù sẹ́mi rẹ̀ ìbànújẹ́ mbẹ́lẹ́ mímí ọlọ́run ní kí ni ìbànújẹ́ rẹ̀ yóò ní aina fulani sahibi ọ̀rẹ́ mi tàjọ máa ń pàdé ọ̀rẹ́ ìta mìtàjọ máa pàdé mọ́sálásí wọ́n nínú náà lọ́wà kò sí lálìjẹ̀ náà tí ń bà wá rí mọ́ gbà bó sórí fún mi lálìjẹ̀ náà ọlọ́ni ẹ̀mọ̀lẹ́ká ẹlọ́rì mọ́rẹ̀ rẹ̀ wà máa sì fi dùnnú ọ̀rẹ́ tí ń bọ́ sọ̀rọ̀ láyé tó ọ̀gbẹ́lẹ́nu sọ́n ní o ẹ wà ń bí láti ẹjọ́ yìí èèsọ̀ bá lábòsí kí ló mú tẹ kú òǹbí wọ́n ní à yóò kú òǹbí ọ̀rẹ́ rẹ̀ tí ń bẹ lọ́jẹ̀ náà ló sì pẹ̀ fún bẹ́ẹ̀ sì ni bọ́ọ̀rẹ̀ ṣe máa wí tó láyé ní máa sọ pé wàlẹ́ ìwé mi náà kí n má ṣe lọ mà tó sì dóòtọ́ désàlẹ̀ ọkàn rẹ̀ wípé ẹsẹ̀ lọ lágbára jẹ̀mí mi lọ ní òjé nísìnmi ni ṣùgbọ́n mú lọ́ta kọ́dà mọ́ máa ń gbìjà rẹ̀ ju ara rẹ̀ lọ níbi bá ti fẹ́ ṣe ẹ̀yẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ìlọ́fà tó fi mú tá a fi yọ́pọ̀ àwọn ọmọ náà bà ní فما لنا من شافعين ọlọ́mbà wà náà wẹ́ tí ó sì pẹ̀ wọ́n náà sọ̀díkín hamim ọ̀rẹ́ ayò táwa náà lè níláyé tó ṣe ti ẹ táà ti fíhàn sí ẹ̀yẹ gbapá àfíhàn sí ẹ̀yẹ mọ́ ń gbà náà kí náà lè sì pẹ̀ tí a náà ọlọ́run nìyí kò sí tọ́jọ́mọ́ lónìí ọ̀rọ̀ ti parí wọ́n wà máa múmú mi nìkú nínú ọ̀nà torí ń tọ́mà ya rẹ̀ tí ò fi ṣe yẹ̀yẹ̀ tó dúró tì tí ò sì ṣe tó bọ̀ ń sì ṣe tó yọ wà torí ẹ̀dọ̀mọ̀ àlìjẹ́nà tàbà fẹ́ kórí búbá wọn ara lé wa sọ́nà kò tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí fírùgbọ́n ṣe yẹ̀yẹ̀ ni wọn náà wà dọ́gbọ̀n fífí ẹ̀sì yẹ̀yẹ̀ ọ̀sánú wọn ó tó bí ọ̀rọ̀ ọlọ́n lẹ́mí wọn pé àà kápísẹ́tẹ̀ ẹgbà ní òjì ẹfinúgbọ̀n lẹ̀ kápẹ́ ẹ̀ ń wò wípé bákẹlẹ̀ ẹ̀ rí àbẹ́ẹ̀ ìjọ yàmà ó pe yí mẹ́ta kó o àjọ wà láàrin ẹ̀yìn in tó lọ ń sọ páàtò rí ẹ̀ sórí ire ẹn tí ò ṣe gan ni ọ̀pọ̀pọ̀ máa takò dèkẹ̀nẹ̀ kí àáfà ọ̀ máa sọ pé òun ló ń wà sí àgbáyé ó ní gbogbo tí àti mẹ́ńsà òbí láwọn ká kò sí ìtọ́sọ ń parun màá fẹ́ yọkan wọn ni kò burú ó ń là ká ilẹ̀ bá sọ̀rọ̀ ẹ tẹ̀lé yọkan náà síbẹ̀ sáré yọkan in tí ò tí ì jẹ́ fi rúgbọ̀n lẹ̀ ṣé báyìí mi àtọ́lọ̀ mi lọ́wà ṣùgbọ́n ń gbọ́dọ̀ mọ́ mọ̀ pẹ̀ lẹ́sẹ̀ ní mí kìí ṣe tí wà máa rí tínú mi ọmọ dùn ṣòkòtò kìí ṣe tẹ̀bílíìgù téèyàn bá ń gbẹ́rù láyì mọ̀kẹ́rù láyì mọ̀kẹ́kẹ́ tí lọ sún mẹ́ríkà sì ṣe nkankan ẹni ọlọ́run bá fẹ́ kó fòòrò tọ́wọ́ wà láàfún ní máa ṣe tẹ̀bílíìgù gbangba mo ti ń sọ yìí nítorí pé ń tọ́lọ̀ ń ọ̀ràn yóò sì máa bẹ̀sẹ̀ ọlọ́run bàjẹ́ láì níwẹ́yìn àwọn awítáì àwọn alọ́rọ̀ ọmọ adélèké olómi àwọn lèké òǹfò fẹ́ǹsì òǹfò fẹ́ǹsì lèké bí ẹ ti ń ka kùránì tẹ́ ti ń kàdí òǹfò fẹ́ǹsì àwọn ni ọlọ́run tí a yẹn náà fílà wọn ti ń gbáwẹ̀ wọn ti ń tìràwá pẹ̀lú omijé lójú ṣé imáni ọ̀wà ságbà àmàbáyìí bẹ̀rẹ̀ àwọn aṣáájú pé tó bá dẹ̀yìn ìgbà àwọn tí ó padà darí ayé àwọn tí èso mímọ̀ ní kọ́dá ìmísí ọlọ́nsọpọlọ wọn òun wọ́n ma fi darí ayé ìrònú wọ́n ma ṣe fẹ́sì tọ̀sán tó ń bú ní ti sọ bá ń fún tánàbí ní tẹ́ ẹ bá ti ń rí pó mímọ̀ bá ti ń lọ ohun kálukú náà máa di ẹrù àlùkìyàmá kí lè rí wa absa salam kírun fáwọn èèyàn tán nínú magrib àwọn èèyàn túká lọ lé ẹn kan wá dó wọn lọ wọ́n wá ní à kí là ń wá lọlé ó yẹ amáyé pánàbí àjọ ń jẹ àjọ mọ lónìí ó súnmọ́ kọ́dọ̀ lákámẹ́rì mọ́ ẹjẹ́ wà tó sí rẹ̀ ó ti ẹ̀ súnmọ́ kò náà báwọn ẹlẹ́yà rẹ̀ kọba ọ̀nà jútán kọ́ fẹ́ wá mọ́sálásí sáájú kásìkò ìṣáwò tó wíwò rẹ̀ lásẹ́gẹ̀ ìtìtù ojú ni àwọn roléyìn páwọn ní lọlé kọ̀pẹ́ rẹ̀ làbí ìbá sì jáde síta abíní mọ́ sí tó máa wùnà ibi ilẹ̀ sì wà àwọn ah, ní ànábí àlọ́lé káti ẹ̀mọ́ rí ọba yìí ká mọ̀ gbó kódà kọ́ ọmọ ìjọsí akáka mọ́ rí pé à ń gbóhùn rẹ pé à ń farárù ọ̀nà nẹ ó tó nípa àní ìjọ ríra wa mọ́ ah, ànábì ní ní ìmọ̀mọ̀ fa'altum sàdánkátà ń tẹ̀sí ẹjẹ́ wá sọ kankan fẹ́ an-nujumu amanatun lis-sama ṣe ìríràwọ̀ ń wò ń yìí ọlọ́run ni mo fi ṣe security fún sánmà wípé sáfọkàn rẹ balẹ̀ gbogbo ìgbà tí ìràwọ̀ bá ti ń jáde lára rẹ gbàgbó ní sórí ibú ìwọ sánmà fàyídà dáhàbà ti nùjọ́m àtàtì sàmà àmàtú àdì níjọ́ tọ́lọ̀ ń bá pàṣẹ pé gbogbo ìràwọ̀ ti ń ẹ wọ ọkàn ànábì ní àdéhùn pé ya àdéhùn tiẹ̀ bá jọ́nà lọ. wà á nà tí wọ́n bá ní táàlẹ́nì tí ò tí ìjẹ́ fìtínà tí wọ́n tilẹ̀kùn ẹ̀pa kí wọ́n sí fún àwọn companions mi èmi ànábì tí mò ń bẹ láyé ni fàyídà dhahabt tọ́lọ́mbà ti mú mi kúrò láàrin yín ata asahabi ma yọ àdúhàn fìtínà ó dé láàrin asahabi mi àárín wọn dàrú èso ọ̀dẹ̀bíráwò wa asahabi amanatun li ummati ẹ̀sùn wọn àwọn asahabi náà àwọn náà ní ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́n fi tilẹ̀kùn aburú fún àwọn umma mi tí wọn ò rí mi tiẹn tí è pé wọ́n máa gbọ́ bí mo ṣe ṣe ni fàyídà dáàbà àṣàárì tí ọba ti sísà àbẹ kankan mọ́ lórílẹ̀ ata ummati ma yóò àdúhùn ẹ sọ pé umma ìdaràn ṣe ń ká àtìkò mẹ́yìn ṣe ń ká àtìkò mẹ́yìn naam kéèyàn máa pẹ̀rẹ̀ mùsùlùmí ìyàwó chọ́ọ̀chì àkọ́bí chọ́ọ̀chì èyí james kejì chọ́ọ̀chì james kẹta chọ́ọ̀chì ìkẹrin chọ́ọ̀chì o ní ó wà àkọ́kọ́ fọkọ̀ gbíọ́n lọ́ọ̀bẹ̀ láàárọ̀ sunday kó tó máa lọ nọ́sífàtì jẹ́mọ́ christianity ọlọ́run ní ìgbà ẹ̀yin lẹni rè ẹ̀yin lẹni wà ẹ̀yin lẹ lójú àánú ẹ wo gbogbo bí mùsùlùmí ti máa jẹ́ olórí ẹ wo bí ẹ ṣe máa ń wà ń bẹ̀ sí ẹ máa ń ṣèṣe polórí gan rè ṣùgbọ́n ẹ jẹ́ òjò lórí yóò máa fi hàn sí yín wípé òun gán gbọ́ yé pé òun ọlọ́run òun ó sì di ayé ìtàn ni jẹ̀máà sẹ́nìkan lè náwó kèlú wa pé wàláì mú ní ẹnìkan tọ́jọ́ rí ọlọ́run ìmọ̀ ṣe wáàsì fún mi ihun sì kórìíra rẹ̀ kódà bí ṣe máa dùn mí tó mo tún nífẹ̀ẹ́ rẹ̀ sí ni mo sì dífẹ́ǹdì ẹ̀ mo sì mọ̀ wípé n ti ń pè mí sí lójú ọ̀nà mo sì mọ̀ báyìí tí ì ṣe èmi kò kí ìní mi wájú ọlọ́run mo sì ń bẹ̀ kọ́ má jẹ́ pàdé òun báwọn mélòó lè sọ bẹ́ẹ̀ nù wa ilẹ̀kùn kánú lẹ̀kùn àlìjẹ́ làsì ń tì í mara wa. ní àfáàní ẹ̀ sáńdélédè ọlọ́lọ́ mo dẹ̀ ka Kùránì òní English ọlọ́run sọ ní sọ́tò bákọ̀rọ̀ wípé walladhi khalaqalakum ma fil ardi jami'an gbogbo tí ń bẹ lórílẹ̀ mi mo dá fún yín kí à ń wà láyìn ṣébi ẹ̀ kàdénù ẹ̀ lọ sọ́tò máa yí dáa hurrimat alaykum al-maytatu wad-damu wa lahmul khinzir kèésà tí ì sìn làwọn tí ọba ti ṣètò ọlọ́run ní àti máa fẹni ọlọ́run ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n èyí ìwẹ́yìn torí pa àjọ ń súnwájú sí ni àjọ padà yìí dojúmọ́ là ń súnmọ́ kótó ẹlòmí ò ní wà lẹ́gbogbo tí a sọ mo ti gbọ́yé ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi ò máa fi mí ṣe yẹ̀yẹ́ ọ̀rẹ́ hmm. tí ó padà kọ́dà ẹlòmí ò tiẹ̀ tó ní débi wọn ó sì ọ́ sí bá tẹ̀ o kálọ̀ bẹ̀ ó lé ilé ìwòsàn. àníbi wa tọ afẹ́rẹ́ àdánwò tiẹ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ̀wù tọ́lọ̀ pa sọ́dà ànábì Ibrahim náà ń tọ́ wa Kaaba di mathabatan ibi táwọn èèyàn túnlọtúnlọ níbo la fi ama iyún tó wa Ibrahim ó ní faj'al af'idatan minan nas tahwi ilayhim mọ́jọ káàmì yòókù lè ní gbogbo ìgbà tí wọ́n máa túnlọ̀túnlọ̀ ní ìwá ló dorí rẹ fáwọn mùsùlùmí lónìí jẹ̀máà ẹ jẹ́ ká nílẹ́mì wípé èmi àtẹ̀yìn láì fọkànsí pé nìkan ọ̀ràn wa lọ a lè lọ bàbá wa láì gbá mi kọ́ lọ́n bá ní fún látùbọ̀tán dáadáa tí wọn bá ti parí àdìsí bàbá bá ti ń dé kó tó di pé wọn fi éèjì já wọn báyìí éèjì ni òjì kí bàbá ọlọmọ bàbá wà mọ ìjọ five thousand ìjọ two thousand ìjọ one thousand bàbá sàrò fi bẹ ó sàrò máa fi wọn pamọ́ nígbà tásìkò àjẹ ọba tó méjì ni máa pín sí bíi kí bàbá ó fi twenty thousand kan tàbí wọn gba change bíi fifteen thousand thirty thousand sí ètò ìbá kúrò wájì readiness ọ pàtàkì ń bi ìtọ́lọ́ǹtà nábì tí ọ̀yìn téèyàn òrò wọn àrórò ilé ìlà wa ń pariwo yìí o wàláhì ìjọ ẹ bá débẹ̀ èèyàn wà á sun ẹkún pé mo ti fi ẹgbẹ̀rún síra mi àgàgà kan tiẹ̀ ń bẹ tó jẹ́ wípé tí wọ́n bá ti sọ pọ́ mọ́ Ìbàdàn lẹ́nìkan ìyìn tí wọ́n kọ́kọ́ gbèrú ayé tiẹ̀ nílé wàláhì ìkéyìí ò sì lọ mọ́kànlá ìkọ́lé ó soríire time àì mẹye tó ìbọ́lọ̀ lọ mẹye bó ṣe soríire tó kí wọ́n pé kí lọ́fà tí ò fi kọ́lé ó lọ mọ́kà ni. owó tí ìkọ́lé ló ń lọ mọ́kà. owó tí ìkọ́lé ló ń lọ mọ́kà. ìtẹ́lómi ń wẹ́sìtì lórí àwàdà níbi kírẹ́dìtì ẹ̀ lórí di ọdún kan ó ní ìyẹ́tọ́ jẹ́ àti ìtẹ́lómi fi ń sinwọ́ nínú pure water. wàláhì lẹ́dí láìláì ọba àṣìwọ̀n mọ́sálásí yìí àti àwọn tá a jẹ́ ọ̀dọ́ àti àti ẹn jágbàlagbà ó kéré ní wa tí ò tí ìralẹ̀ ó lè mọ́ tí ìkọ́ ni kò ní ronú bẹ̀rún mo sì mẹ́ ẹnìkan nígbà tó pàtàkì iléun ó sì bọ̀ sínú ṣọ́ọ̀pù ẹ̀ ó sì ta gbogbo ọjà mẹ́lẹ̀ ó ní mo fẹ́ lọ pàdé ọlọ́run ọwá síbẹ̀ ọkọ̀rí ọ̀nà ìwà ń rawọ́ raṣẹ́ pé wọ́n náà ìyìn wà mí torí iṣẹ́ àrí mi wọ́n sì mìbí náà ti ń wà kù sí ọrẹ in tí wọ́n tún ń pè níran kásì lẹ́yìn òjú ó tó bò yọ́pọ̀ mọ́rọ̀ mi ti yẹ jáde láyé ń dé padà bátìrì rẹ̀ nìyẹn máa ń tà tọ́tọ́tọ́tọ́ náà kọ́mù nìkan sí ń àwọn ti ń retí ẹ̀ tipẹ́tipẹ́ wà láì bí búrà ló jẹ́ sí mi lẹ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ wọ́n wá ń fún lọ́jà tó lé ní twenty million láì fi one naira sí deposit. tata ń bọ̀ bá tata ń wa. ilé wo ni wà amúnáni aṣọ bẹ̀dà ayé fọkànbalẹ̀. wà kánà àmì náà láti tó tọ́lọ̀ ti dáyé ọwọ́ stampu ẹ̀ sísẹ́mà wípé mọ́ kàbáyì haramu mi mọ́ sọ di èèwọ̀ kẹ́nìkọ́ yọ gòsẹ́ nìkan pò ń fẹ́ góńgò kẹ́nìkọ́ yọ ìdàsẹ́ nìkan pò ń fẹ́ góńdà kẹ́nìkọ́ sọ pò ń fẹ́ fọ ẹnìkan létí èèwọ̀ ni kọ́dà kókó tọ́ba tó wù ń bẹ̀ ó di kókó ọ̀wọ̀ ẹ gbọ́dọ̀ gé kátó wá pẹ́ mi. ó di ààyè ìfọ̀kànbalẹ̀ amnan ó di ààyè tọ́jẹ́ wípé ẹni ọba ṣẹ̀ níta tọ́bẹ̀ e sáwọ̀bẹ̀ ẹ gbọ́dọ̀ fi nǹkan kan sí àtùtù bá tó bóde tó ti sádọ̀ lọ́hùn nígbàtí àbíbí ìtọ́nà fẹ́ gbàmọ́ kà fún àníbì wá fọmìnìtẹ́lì likitari sàlám ẹni ọba yọ̀dà sànàbí lónìí kò ń fẹ́ kojú ànábì ẹ sọ fún wípé kò lè kojú ànábì ànábì lọ́lọ́run yọ̀ǹda fún pé kó yọ̀dà bóde kò sì yọ̀ǹda ẹ̀ fànàbì kẹrí láyé ẹ sọ pé inna Allah adna li rasulihi wa lam ya'dhan lakum ọ yọ̀ǹda fànàbì rẹ̀ kò sì yọ̀ǹda fẹ́yìn náà kí ló wá fà á tọ́lọ́ fi yọ̀ǹda fànàbì yọ̀ǹda náà torí pé àwọn èèyàn kan bẹ́ẹ̀ tí wọ́n ti dúró ń dúró pé dúró ọ̀dá ìlọ̀rọ̀ yọ jẹ kàkà kí ànábì ọ̀gbà mákàí àwọn ọ̀yà kù bẹ́ẹ̀ nìkan bá ronú eléyìn níjọ́ kìíní àná ọlọ́mọ ẹsẹ́ ìní dákọ ìdílé wọn torí mùsùlùmí náà ti pọ̀nù wọn lónìí tí mọ́gàjí ìdílé ni àwọn owó orí owó orí ó sì kí ọ̀bẹ bọ́ nkùn nínú ọ̀bàdàn yìí ni ó sì kó fún ara ẹ̀ jáde ó fi kọ́rùn ọwá ń gẹ̀ẹ́sẹ̀ kí ti kú ipa. kàrán káwọn sanwó rí òun ọ̀yà kúrò láyé ni àkàkíkì ni ọ̀sán akápọ̀ ẹkùn kó wọ́ sọ̀dẹ̀ lọ́tọ̀. jamaa ṣáàkù wo ló mu ẹ̀rán ìjẹ́ wo ló mu ta ní lọ rè pàdé náà ta ní lọ rè pàdé a lọ sí sẹ́yìn bí ọdún mẹ́ta sísìn sí mẹ́rin àwa débi kọ́nà kan báyìí táwọn kan máa ń pè ní ìlàjì sẹ́yìn sí Ìbàdàn agbàgbéwé kọ́sítọ́ọ̀mù wọ́n ti chẹ́ńjì ẹ̀kọ́ òun ọkọ̀ àwọn kọ́sítọ́ọ̀mù dáwàdú àdó wọ́n ní custom paper yín dà a ní ọkọ̀ yín ní labati ìwà kí n gbà láti tèrè ìjàmbá ni àgbàgbé ẹ̀ bá dàní pẹ̀lú òkú ọlọ́run a padà dìkẹ́ni kọ́ ọjọ́ yẹn ọkọ̀ tí bá ń lọ bàdàn kọ́ lọ mú wa àwọn ìjẹ̀bi ìjọba in tí ìjọba wa fi ṣe àwa àwọ̀ ọgbà lálìkẹ́ àwa kò gbé ẹ máa bọ́kọ̀ lọ́fíìsì ẹ̀rọ tí a máa ń ṣe fìjìláńtẹ́ nìkan bá bóde yà á bẹ́ẹ̀ yẹn sọ mabẹ̀mú ní èmi dá bàbá mi mà Muhammadu làwùwà ló kọ̀rọ̀ èmi ìsọmọ òdua ọ̀rọ̀ kò ní àfẹ́lẹ́ ìsọ̀rẹ́ nu gbogbo àwọn ẹ̀tí ẹ̀sá filẹ̀ náà kò yé ni yóò yé ní ìsìn kọ́lẹ̀ ìsọmọ òdua ẹ̀sìn sọ yóò bá gbogbo ìwà lọ́mọ òdua jẹ̀mọ́ ọ̀rọ̀ ń bẹ́ ń bí ọ̀rọ̀ yìí o nígbà tí Nàìjíríà ń fi ìlọ tí ń fi ìbọ̀ di ìsìn kí ni a fẹ́ sọ ilẹ̀ Yorùbá di Oòduà Republic ebi gbogbo àjọmọ̀ àwọn òní fẹ́ kó bẹ̀ sí ni àṣírí afẹ́ wà bẹ̀ á pa fó síra wà láà ṣùgbọ́n kọ́ lọ ń jọjá ní kọ́mọ̀tì kìlú ọ̀darù in tí ó bá ìwà máa kànra wípé oòrùn wọn ni máa fi abẹ́ ìpè gbé ajórí rẹ lọ ṣùgbọ́n tí ó bá sí yàn kí ni ni kò ní mọ́sáàsì lásùnbà. ó sì lọ bọ́ọ̀bù kí ló ń lọ bọ́ọ̀bù jọ́ọ̀jì sí sí àndé wọ ní jimá ni. ẹ ìjọba burúkú ni ìjọba ta ní o jọ́ọ́ kẹ́ sọ orí èyí tíjọba bá ń ṣe gbogbo ẹ̀mí kan tó bẹ́ẹ̀ bọ́ pẹ́rẹ́ tẹ́nìkan wá mọ̀sí bó ṣe bọ́ lọ́nà òdì lọ́nà òdì lọ́nà òdì ànábì ni tọ́ba jẹ́ mùsùlùmí tí yóò tún ṣẹbọ rárá ni o ah, yóò fojú wunálẹ̀ kí a náà. mulaika ìyàwó ni fún hamalu ibnu malik ibnu nabigọ umu khatif ìyàwó náà náà ìjàdílà rẹ̀ méjèèjì oyún bẹ́ẹ̀ náà kan ìkejì wá lẹ òkúta pé ìjọ orogún òkúta kọ́nkó ló báyìí ọ́sàbàtí bórí ìdodo bí kan ni bóyá pàtó máa rúra ni bára ṣe ń sẹ́nu fàdọ̀rọ́bà tọ́lìk di pé pains of childbirth ọba mobìnrin lọ́ba bí ọmọ lókùnmá obìnrin náà bá tó kú ànábì ní ìwọ tó ojórogún obìnrin ẹ̀mí méjì lọ́gbà sórí ìtọ́ ọ̀màmọ́ àwọn ákílà rẹ̀ àwọn ni wọ́n sàn yìí so ìtẹ́ tó kù tó jóbìnrin ìwọ lọ́sàn díyà rẹ̀ wọ́n wá ní kí lọ́fà tánàbí fi pín méjì torí pé ọmọ yẹn kọ́kọ́ jáde síta tí a ń bí ní premature kó kú ànábì wá sọ́dún dídí ẹ̀mí páratọkọ rẹ̀ ọ̀dáhùn ọkọ ní ànábì ẹ̀ sì wọ ẹjọ́ tẹ́ dá ẹ̀wò dáadáa bó o láàṣẹ máa san ìtanràn lórí ẹni tí ó jẹun rí kò sọ̀rọ̀ yìí láyé kò mú mi kí wá ní tẹ́rọ ọ̀hún ànàbí ní àfikọ́ lọ ra ẹrú ó tún wá gbọ́dọ̀ jẹ gúrọ̀ ẹrú tó bá wọ́n jù tó sì fáyín jù ilé díẹ̀ mi ọlẹ̀ tí ètí máa jẹun tí ètí máa mu tí ètí ìfojú kan sẹ́mà gan ẹ wá máwọn èèyàn tí ń lọ rí rajà ẹ wá dá wọn lọ́nà lọ́nà Maiduguri ẹ máa wo fìtínà o àwọn tí mùsùlùmí láwọn náà <laughs> wọ́n ní balaribi bansa ẹlòmí ìfàtẹ̀sọ́bá àjáde láwọn orí ìmí ìkẹnubọ fatia láwọn orí o ìtí akóbòdì ní ìbọn àtọ̀bẹ wọn ló kálukú mí tó bá wù ká dúì ni àbí ká tayé ń bà àwọn èèyàn ń bó wọwọ wọn yẹn kí ni ó nígbà tí wọn bá sẹ́mi mẹ́fà tá ní tẹ́lẹ̀ ibi ẹ ti ń sèyìn rọ ni wọn bá ń pè wọn ah, ẹ̀yìn ẹ̀dúró tí wọn kẹ́ ẹ̀ fi mara ń di wọn kẹ́ ẹ̀ sálà àsìkò òwò tó. àsìkò ọlọ́wọ́ kírun náà. tó jẹ́ wípé bísàlẹ̀ ọ̀rọ̀ ṣe lẹ́gbin náà nìsàlẹ̀ fìtínà náà lẹ́gbin tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pè ní tí wọ́n ń pè wọ́n yìí ẹ mọ̀ páwọn eléyìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ rẹ̀ tó dìrùgbọ̀n nù wọn ẹ rí pé eléyìí ṣe mùsùlùmí ṣùgbọ́n nígbà fìtínà tánàbí làákò tó dé tí wọ́n èèmọ̀ wèmí àtẹ̀yìn bí ẹni tó fẹ́ bọ́ǹbù báńkì táwọn bá wọ bẹ́ẹ̀ aláàpàrọ̀ wọn èdè ẹ̀jẹ̀ bá fẹ́ rí ẹ̀dá kan aláàpàrọ̀ kí ló sólé láti win la ilaha illallah la ilaha illallah ìṣẹ́jú èlé yóò fi wí ṣùgbọ́n nígbà tó lọ ń dá òun wá sí láàyè ìfọ̀kànbalẹ̀ àwọn èèyàn kan wá ń bẹ́ńjọ́ náà lọ́hùn tí wọ́n dúró nípa àwọn pàdánárì sọ̀rọ̀sọ́lọ̀ ọlọ́wà ní ànábì ẹ ń bá yọjú pọ̀ ń fẹ́ gbé ọwọ́ burúkú sí ẹ mọ́ yọ̀ǹda fún ọ gbédà òkè lónìí tí ń yọ̀ǹda rú ẹ̀rì àwa àmọ́ táìmù lọ́lọ́ yọ̀ǹda fánàbì táìmù lọ́lọ́ tó kúrò sí kíní láti sánmà. جاء في المسند احمد بن حديث ابي هريره ابي اتواري يرينو من طلوع الفجر يومئذ bí alifajari ṣe yọjọ náà lọ́hùn lọ́lọ́hùn sọ fánà mi pé mo yọ̀ǹda fún ọ ẹ ń bá gbégbà sí ọ gbégbà pàdé rẹ tí ì serú ẹ̀rì lórílẹ̀ fún lùí ṣùgbọ́n wá rántí ànábì o gbogbo aáwọ̀ tó lè ṣe láàrin wa àti èèyàn bóòrùn bá ti ń wọ̀ báyìí kó o kídà ń padà sínú àpò tọ́pá sì ń wọnú àpò rẹ padà tí ó tún erijọ́ gbìyànjú kìá máa ń kó tún ti dé wọ̀ jẹ́mẹ́ ní ìparí 70s 80s àwọn ṣíà ngbàmọ̀pọ̀ wọ́n máa ń kírun sókùlá wọ́n wá ń mú ammunition wọ́n ń dìbí òkú wọ́n wá rú ọkà bá 79 barakallahu wọ́n wá ń kó pamọ́ sísàlẹ̀ àjálẹ̀ kàbà nígbàtí a rí pé kíní ìtì tó bá ṣe ń fẹ́ ni wá ké jáde síta wípé àwọn ti gba kàbà o ọ̀rọ̀ ìdọ́ràn lọ́dún náà lọ ìjọba ká àwọn ọlọ́pàá bóde ibi tí wọ́n wà wọn ò rọrùn láti tètè rí àwọn sì ń rárá ta wọ́n sì ń fìbọn pa àwọn èèyàn níbi tọ́lọ ti pèlé wọ̀ kọ́dà kí yíò gún yàngó ká tó pé ó fi ìbọn fọ́yàn lórí wọ́n wá padà dọ́rọ̀ padà sọ́dọ̀ àwọn àfa pé kí ni solúsàn àwọn àfa ní solúsàn wa ebi gbogbo ọjà tí ń bá wá jẹ́ yìí wọn ò kú ònú haram wọn ò mẹ́rin ní òṣòrùn kálẹ̀ bá wọ́n bẹ̀mẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lú òkú ọlọ́run ilé ọlọ́run lé ọmọ jẹ́ ẹsẹ́ ti bọ́m̀bù ní ẹsẹ́sẹ̀ wà dá gbogbo ẹ̀wò ní bọ́m̀bù wọn ní ìpamọ́lẹ̀ wọ́n sì wà tún mọ́sálásí kọ́ ṣùgbọ́n sọ́tán lọ́rùn lálẹ́kẹ̀ àmọ́ ẹ̀wọ̀n tó gbé pàdé ọlọ́run ṣé ẹ̀mọ́ bó ṣe rí ni àgẹ́ẹ̀tì àlámẹ́rin ṣẹ́ ẹjọ́ nítorí ọlọ́run kí làwọn gómìnà wa ń se lófin pẹ̀lú ẹtí bá tajà lójú títì Na wọ́n wá mú yàn kọ́ máa nà pékeré sáwọn èèyàn báyìí nínú aṣọ rọ́ọ̀kì ẹ bá mi rà á pékeré yìí máa gbẹ o nínú aṣọ rọ́ọ̀kì gbogbo pékeré ọwọ́ agbádá kò sínú àpò sálẹ̀ kò sínú àpò òkè wọ́n sì kó ń kálukú gbòòrò pé kí ni ẹ lè fi ṣe náà ẹ̀dàkò ànàbí ọlọ́run olókọ́ asọ́rọ́kì náà àkíran ọ́sàsàsọ̀ yí pé wọ́n sọ bẹ̀ di amnen ààyè ìfọ̀kànbalẹ̀ ẹ ń bá wá wọbẹ̀ yóò dẹni ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n bá wí ìtumẹ̀ ni pé ẹ ń bá sádọ̀ lọ́wọ́n bá ń bẹ̀ àtẹ̀ntímọ́nì bá ń bẹ lára rẹ̀ ṣé ṣàìtàn kò síbi tí ó rìn dé èèyàn lè wà nù bẹ̀ tọ́kàn rẹ̀ ò ní balẹ̀ torí pé ọlọ́run kọ́ wá wá ìlọ́fà tó fi jẹ́ pé téèyàn bẹ́ẹ̀ jalè nù bẹ̀ ibẹ̀ náà wọ́n ọ̀pọ̀lọ̀ mú bọ́ta ibẹ̀ náà wọ́n ti gé lọ́wọ́ ajẹ́pọ́lọ̀ ń kélé ìwà wa kò sì tóbi lẹ́mí ẹ kò sì kún ọ lójú ààyè dẹ̀kùn níbẹ̀ jẹ́ ayé kí ni o ààyè dẹ̀kùn tọ́yì ọlọ́run wá ní bí mo ṣe ṣe láàyè ìdẹ̀kùn yìí ànábì wá ní ẹ wá wo ilé ọlọ́yìn àádẹ́tì hùrùmọ́tò wúlí yàwó náà ka hùrùmọ́tì yìí bil ams ọ̀wọ̀ tọ́lọ̀ ń fún lánàá kí n tó wọ mọ́kà tó sì lóun yóò ń da fún mi ń bá pọ̀ wọ́n bàjá kí n bàjá látìgbà tó òòrùn ti yọ lẹ́nìí dìgbà tí láti tùlù ìfájìrì tí ó fi di gúrúpù shams ó ti padà sí àsìkò ọwọ́ náà ààyè ọwọ́ náà ẹnì kó tún gbọdọ̀ dẹ̀rú ẹ̀wù máa wò ìyẹn là ń fi máa ṣàlàyé wípé tá a bá ní àsàlù fàtí ọ̀dà ntí ọ̀dà ń bẹ̀ àwa máa tó o bá ní àlìfáàtì wùlì máa ń wùgùlì kọ pé ànábìlẹ̀ ntí wọ́n fi sí ntí wọ́n tì ìní tí o kórìíra tàbí ń tọ́ ọ̀ta kò ń bẹ̀ á ní kí wò yí ọ ẹ dákun láti ọ̀rọ̀ tó ń dìdá sánmà àtìlẹ̀ ó lóun ṣe mọ́kà nílùú tẹ́nìkan ọ̀gbọ̀rọ̀ gbèdó òkè ń bẹ́ abẹ́rẹ́ ọwọ́ ayọ̀ ń dàfà nàbí fọjọ́ kan kò tún wọ́n sọdí di ọjọ́ kan o ní tí ó ti pa ń sánmà wọ́n fà nàbí sí àbí òfìsì náà ṣùgbọ́n gbà tán sọ̀hábà wà bá nàbì sallallahu alaihi wasallam ọmọ pọ̀lọ́ ń fóun sí ti ẹ́ tí àbí ọmọ ọmọ wọn ní gbogbo nǹkan ló ti kọ́ wa ọlọ́run ní àwọn àṣàtúnfà wọn kayfa nusalli alayki bóòlù àṣì máa ṣàtúnfọ ànábì ní qulu allahumma salli ala muhammadin wa sallim muhammadin kama sallaita ala ibrahim wala ali ibrahim anábì wá kọ́ wọn ní tí wọ́n máa wí lásìkò béèrè tí a ní ìdí ìdáhùn tí dáhùn máa di ẹ̀sìn ìmí ọ̀wọ́lé mọ́ bí ẹ̀sìn tilẹ̀kùn ẹ̀ panu béèyàn bá ṣe wá rí ohun tó kọ́dà káwọ̀ máa bọ́ ọjọ́ kárí pé kò sí tó burú ń bẹ̀ èyí dánàbí ni a ṣe kọ́hùn ètò ní a sì ní ọgbà ṣùgbọ́n máa wá alágídí máa kàn máa dọ̀ pé sábàá kékeré ohun tí ń sọ pé ẹyọ kan rẹ̀ kìí ṣẹgbẹ́ Kùránì one million ẹ ń bá pilẹ̀ so léyìn tó sì ní àdì ọ̀kan rẹ̀ bẹ́ẹ̀ bá lọ bí jìnnìza rẹ̀ téèyàn sì mà bẹ́ẹ̀ èyí ó jí àwọn adé ọlọ́ torí kèfèrè lọ kírun sí la ó ní bá a ṣe é kí àwọn èèyàn rẹ̀ akú aráfẹ́ra kú ó ọlọ́run tún àbí ọyẹ́ o ọlọ́run ṣe kí ni àbí àmọ́ bí ọyàn jẹ̀yìn lọ. ọlọ́run sọ aráyé kú o. àmì o. ọlọ́run wo ọmọ wọn o. ó fi ẹsẹ̀ ayé wọn. bá a ṣe sí nìyẹn. wà á múnẹ̀ ìfọ̀kànbalẹ̀ níbí ìjẹ́ béèyàn bá rẹ̀ ń tọ́pa bàbá èèyàn níta tọ́bẹ̀ sáwọ́ náà hárọ́mù ọlọ́run tọ́sáwọ́ inú ilé yẹn ó di ẹni téèyàn ọmọ wòran títí tí èèbó de mbẹ. bá a sì bóde kéèyàn mọ́ ọmọ bí ọgbà lọ́mọ. ó tún lọ gbénu. Allahu Akbar ọwọ́ á dìde láti nàìjíríà ọwọ́ á lọ yọ owó mọ̀yàn la. Mm, mm, mm, látàyé ànábì àtòbí àtọkùnrin la máa ń ṣe tọ̀wáfù papọ̀. tí èèyàn bá fẹ́ mọ̀ pé sọ́ọ̀rì ọlọ́run lòun ó ní kọ́ sọ pábẹ́ òun lè kọ́dà kò ti súnmọ́ bẹ́ẹ̀ kò ti lọ́lọ́sẹ́ kò ti lé kò ti lọ́dún wà láyèyàn máa di òkú ni lábẹ́ wàláhì lẹ̀dí ìlà ìlà kí mẹ́tẹ̀lú mí o tó sì pé láàrin five minutes ìgbà mi obìnrin ó wà wájú èèyàn tá à sì wọ nǹkan kẹtẹ́lẹ̀ ṣùgbọ́n wà lẹ́yìn tó lọ ń pe bẹ̀ ẹ sì máa ń rí lára ara yín. pé fúnra ọlọ́run ti yọ fíìsì ẹni ọlọ́run lẹ́ẹ̀bẹ́ẹ̀. Allahu Akbar. Ah. ibẹ̀ náà láti ṣe tọ̀wá fún lọ́dún ọ̀hún àṣùdì ń gbà náà nìkan lọ bóbe ń di ló ké ó ní hajj hajj àwọn ọlọ́pàá bò ó ti lúmàrin àwọn èrò bọ́bá lúmàrin àwọn èrò rí àwọn tí wọ́n èdè lítì fọ́tò tí ẹ̀ tí ẹ̀ rìn pẹ̀lú wa wọ́n ti rí sánmà rọ̀kíbù àti kíni àti ìdù ṣé o ti rìkọ́dù ẹ̀ níbi tí mo ti èyí lítì ẹ̀ mọ̀ ẹ mọ̀ wá wọ àwọn èèyàn ọlọ́run pẹ̀bẹ̀ ní amúnáì ọwọ́ aṣọ fún wa wípé wà tẹ́kìdù mímọ̀ kọ́ Ibrahim musalla maqamu Ibrahim níbo ni. Ibrahim, tí a bá ní màkọ́ọ̀mù lédè lárúbáwá ọ yàtọ̀ sí mùkọ́ọ̀mù masdari àkọ́ọ̀mà ó ní mùkọ́ọ̀mù masdari ti kọ́ọ̀mà ó ní màkọ́ọ̀mù mọ́wúdí wùlẹ̀ kọ́dàmẹ́yìn ibi téèyàn lè gbẹ́sẹ̀ lè báyìí téèyàn lè dúró sí ó ní màkọ́ọ̀mù ọlọ́run wa ni wàtẹ́kìdù mi màkọ́ọ̀mì ibrahima musọ́lá ọ̀gángan bíi ti ibrahim tó ti dúró yìí ẹ̀mú bẹ́ẹ̀ ni musọ́lá mùsọ́lá lédè lárúbáwá a máa túmọ̀ àyè tá àti kírun tá àforí balẹ̀ a sì máa túmọ̀ àyè tá àti sàdúà ṣé kí n túmọ̀ sọ asọ́láàt fi lọ́gàtì làárọ̀ ìrun gan tí wọ́n ní asọ́láàt nínú èdè lárúbáwá bí máa ń àdúà ṣùgbọ́n nínú orúfọ ẹ̀sìn ìta àmànú ẹ̀sìn wípé à ìbáàdà kan ni dáàtù qiyamin wa ruku'in wa sujudin wa qira'atin wa tasbihin wa dhikrin ṣé pé ìtumọ̀ rẹ̀ no kilo kore ìyẹn ló dé kò bẹ́ nìkan asa lọ mọ́sálásí o lọ́nà muslim àwa bá jama magrib asafilai bóyá mamu kò sá sí mamu wà gbà nlé bẹ́ẹ̀ lọ́kùnrin sá gbà wájú sẹ́ka ó sá bọ̀ wájú pé ó ní táwọn àfa àsọfà kèésà díìfì kàmú lọ́lá tòní john níjọ́ tíjọ́ àwọn àfa ti máa sọ pé sọ́ọ̀lù khalfa kulli barrin wa fajirin ẹ kírun tí kọ́dà lẹ́yìn pòkí àtẹnire ẹ kírun tí lókùrùpà tẹ́ ẹ̀ bá ti mọ̀ wá rẹ̀ kọ̀ọ̀kan dìbò sáà ti kórí pé ẹ ti ń fẹ́ ebi fásitì kù ní sókò òun ẹ̀sìn ni fásitì kù ní àní ọlọ́run ọ̀gbọ́rọ̀ sí ọlẹ́nu ó àtọ́ ló sì jọ lélẹ́ yìí ó kírun ọba dé mẹ́sàájì rọrí pé àyìn ah, tó lìdì sòkòtò ẹ̀ wọlé kó káwọ́ kéésà dì labafẹ́ kírun jọ náà bàbá sábọ̀ wájú kí aláàkà fati àtàn sí lọ́ba kẹrùnbọ̀jẹ́ ọ̀rọ̀ tó lè kàmọ́ ẹ̀ bóòlá ṣe é ṣe bẹ́ ọ̀rìn dé jẹ́ ọ̀rọ̀ tó lè kàmọ́ ẹ̀ ojú ẹsẹ̀ nínú sí yáńdà ní ẹ̀sàsáìsì mo change àníyàn ní kúrò ní kíni o torí àti rí àwọn èèyàn tó ṣe ìǹkírùn mọ́ wọ́n sì ẹ̀sàsáìsì bá a ṣe asára mọ́ mo ní bàbá olóòdì àjọ tó sórí ìyọ̀nù rẹ o yóò jogún ìdáyà fún àwọn nígbà ẹ̀ka fátíàtà ẹ̀dẹ́ fi sí ẹ̀dàkùn inú súrọ̀ wo lọ́wọ́ àlùkùrà ní o wọ́n ní ah, àfàlẹ̀ yìí ni àbọ̀mọlé kéwù àgbìyànjú kágbẹ́sẹ̀ ọlọ́run yé kápẹ́ bá ń lórí àìmọ́ kí ò rẹ̀ lójú ọmọ bíá ní tó ń bíá wọn asọ́látù ní èdè lárúbáwá àdúrà ní ẹ̀ǹpẹ́ bẹ́ẹ̀ béèyàn káfátì àgán tí ń sàdúà ní tí ń rán ó ti ṣe ní ni mo ń pariwo fún yí pé ẹnì ipò tí wọ́n bá fóòyàn lórí ìmọ̀ ṣẹ̀ríà honorary degree ni kò sọ́dọ̀ authority ẹ̀sìn wa kọ́ wá sọ tí ó sì nú ẹ̀sìn wọ́n wá ní à kọ́ máa dẹ̀sìn lójú ẹ̀sẹ̀ sẹ́ẹ̀ mẹ́tọ́ sọ ni prof kìí ṣe lóṣùlámù ìmọ̀ ta ni prof wọn ìkan ui afọgọbù lásìrí lọ́ba ló rẹ̀ rí kéèyàn ọmọ ṣe birthday but téèyàn bá pé forty years ni o. doctor ajaja sọdí sẹ́ẹ̀rì wa ọlọ́run lẹ́rì ní bọ́lá ọdún sọ́tún àkọ́fù ọlọ́run àtá ìdá àbàlọ́gbà ṣúdà wà bàlọ́gbà ọdún àdínà sẹ́nàtà qala rabbi awzi'ni ana ashkura ni'mataka allati an'amta alayya oríṣẹ́ bí dùgbọ́nà lẹ́yìn náà birthday nù dókítà ojú ò ní tíì ẹ̀sìn ní sẹ́sìn ìsìn bẹ́ẹ̀ lọ́nkẹ́ ẹ̀sẹ̀sìn ẹ dákun ẹ kàn mú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹ fi tìsọ̀dún àkànnù àtọ lọ títí tí èdọ́dún àtórí ànábì péjọ ti ń kọ́ àti ti ń kà títúntú fún àṣà àbẹ bẹ́ẹ̀ sí wí lótú. ní a bá ń wulẹ̀. dínú nàbí yí muhammadin àkàbàrún. dínú nàbí. بمحمد أخبار نعم المقي يتولي لفتى لآثار نعم المقي يتولي لفتى لآثار نعم المطية للفتى لآثار نعم لمقية للفتى لآثام لا ترغبن عن الحديث والي لا ترغبن عن الحديث والي فالرأي ليل ولحديث نهار فالرأي ليل والحديث نار فالرأي ليل والحديث نار فالرأي ليل والحديث نهار فلربما جيل لفتى أثر لهدى فلربما جهل لفتى أثر الهدى والشمس بازغة لها أنهار والشمس بازغة لها أنهار والشمس بازغة لها أنهار والشمس باسغة لها أنهار دين النبي دين النبي محمد أخبار tí a bá bi ọ́ lè pé ẹ̀sìn tó lọ́n fún ni guideline rẹ̀ kéèyàn fi ṣìṣe ń bẹ̀ intanẹ̀bì bá fi túmọ̀ ń tọ́lọ̀ ń sọ fún tẹ́mi àti ọjọ́ sí ń bẹ̀ iná lẹ̀sìn tọ́lọ̀ ń fi rán nàbí. dèlò nàbí muhammadin àfàbàrò. wọ́n bi Sheikh Ibrahim wípé wíìlì tẹ́ ẹ fi lélẹ̀ yìí sànàbì ló ṣe ní àdìbò wọn lànàbì kọ́ o àwọn fẹ́ẹ́ fi sànú ayé ni àwọn rí èèyàn wọn ò jókòó lé ọlọ́run mọ́ láàrin mọ́gírìbì ṣíṣá yìí ẹ̀rọ ní àtúmọ̀ àgbàgbé sùn lọ náà wọ́n pé káwọn òrónú nǹkan kan táà fi lè máa di àwọn èèyàn láàrin mọ́gírìbì ṣíṣá yìí ẹ̀wọ̀n tọ́da. dìlù nàbí imuhamadi ní àkàbàrò. ní malimati yàtúlílì fatani àtàrùn. نعم المطية للفتى آثار نعم المطية للفتى آثار نعم المطية للفتى آثار مطية لنكتين ينقو onkaluku ni wa ti o gòlò tí ń bá wàá rọmọ nìyàn kan wọ́n níbo lọ fẹ́ sọ ẹrùkàtọ̀ ọba kúrò láyé ó náà ni kí lọ wá fẹ́ gùn lọ ọbẹ̀ ó ní àṣàrù ni tí ń bá ti ní ẹ̀sìn ọlọ́run rè òun ó bèrè pé ẹ̀rí wo ni bẹ́ńbẹ́ gbogbo ẹ̀ ń bá ti ń ṣe bá lórí tí ó gùn lọ àlìjẹ́ náà. ní màlẹ́mà bí ìyàtọ̀ lélẹ̀ fàtà lè àṣàrù ní màlẹ́mà bí ìyàtọ̀ lélẹ̀. لا ترغبن عن الحديث وأهله لا ترغبن عن الحديث وأهله má sọ wípé òun ṣe wá sí fáwọn èèyàn o kọ́ ọmọ wa parọ́ bá nábì. la targhabanna 'anil hadithi wa alihi. wọ́n láfa ń tẹ̀ ń ká fún àyè ní dàjíndájí mọ́sálásí ẹ̀sìn lánàbí lọ́sọ́ ṣé ẹ lè fọlọ́run búra pàdébí lọ́sọ́ ó ní bí àwọn aṣáájú sí ní àmà kánú. látàrọ bàbá náà nílẹ̀ àdínní wà nìyí. mélòó mélòó ọ̀rọ̀ tó dáa tí a fi tìsọ̀dúrà nàbí tánàbí ò sì sọ wọn ni àtúlẹ̀ àjírọ̀ ujurọ́tàwò kọ́bílà àyèjì fa àrọ̀kọ̀ ẹni ẹ bá gbà àṣẹ ẹ fún lówó ọ̀yà rẹ̀ kẹ́ kó ṣáájú kí ògùn rẹ̀ ò tó gbẹ wà lé ànàbí òwú. sallallahu alaihi wasallam ẹmbásá ń bìbì kọ́ ma bọ̀kọ́ aṣọ àwọn náà tó fẹ́ kí àwọn èyí sí ẹ̀kẹ́ ìbú à ń kéwù lọ lọ́dọ̀ ti ẹnu. ṣùgbọ́n wa náà mọ̀ pé ó ṣe gbéṣẹ́ fún yàtọ̀ ọmọ fara ní. má sọ pẹ́nu àwọn afọ aládìí fi ń o tọ́ra ni à ṣe wàhálà tí à ń taná taná taná sí gbogbo bí èṣù fẹ́ sọ di outdated nù ẹ̀sìn àwọn òjò ọgbà àwọn ọgbà fún nítorí kíni torí pé tọ́ọ̀ bá ti rí àdífì wà lẹ́ẹ̀sìn ọ̀nà òní dímọ̀ torí pé fàráyù lẹ́yìnú wal hadithu naharun. fàráyù lẹ́yìnú wal hadithu naharun fàráyù lẹ́yìnú wal hadithu naharun. kéèyàn máa lo ọpọlọ rẹ̀ síbi ẹ̀sìn ọlọ́run pé ẹ kí wàá ní pírọ́blẹ́mù ń rẹ̀rí ìbílà lórí ni ṣe ẹ̀mọ̀ pa aṣọ fi ń pé ẹ̀mẹ̀sẹ̀ sí ẹsẹ̀gbẹ́ bọ́yẹ̀rù ń báyìí ní pé ẹ̀mẹ̀sẹ̀ sí ẹsẹ̀gbẹ́ ẹ̀rù ń báyìí tẹ́rù ọ̀bà báyìí ẹ sọ pé ẹ̀mẹ̀sẹ̀ sí ẹsẹ̀gbẹ́ wàláì ẹ̀mẹ̀sẹ̀ sí ẹsẹ̀gbẹ́ mo ti fọlọ́ mbura gbogbo àwọn tó fẹ́ sọ bí ànígbà fún wọ́n wà máa fún medical doctor kọ́ wà máa treat ìgbésí ayé àwọn sàbẹ̀ medical doctor sọgbọ́n ìgbésí àwọn ta ni mélòó ló mú ọkọ̀ wọn gánú wọn. wọ́n wá ń ṣe state kílókọ rẹ̀ títà àwọn obìnrin IFC wọ́n wá ní àmírù ń bọ̀ o yọ wá àdírẹ́sì wa ẹ̀ ń tọ́ wá jáwọn ẹlẹ́à sílé yìí náà bẹ́sìn wa mu n ta n sọnù ẹ kà dáhùn kọ bẹ́sìn wa mu ẹlẹ́à wa fẹ́ máa kọlu àtẹ́ńṣán àwọn èèyàn kí wọ́n lè mọ̀ wípé wọ́n fẹ́ dá wọn lákẹ́ káwọn èèyàn ẹ̀ ti sọ̀rọ̀ mí lọ wọ́n lè mọ̀ pé mu àwọn abọ́wájú wọ́n wá ń ṣe báyìí àmírù àmírù bọ́ ẹlẹ́à wàlúùláì bó ṣẹlẹ̀ nù ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọpọlọ ni pé kí mo fẹ́ fi pàwọ́ èèyàn padà tí wọ́n lè gbọ́rọ̀ tí a fẹ́ bá wa sọ yìí. ìjẹ́lẹ̀ ààrẹ wa dà. naam. فالرأي ليل والحديث نهار فالرأي ìwọ tó ti ṣe ń sẹ́ẹ̀lì tó ń ṣiṣẹ́ ní usage tó ń ṣe ń gbá tó ń ṣe láwo tíwọ náà mọ̀ pé mss tó ṣe ilé ìrìnà rí ìsìláàmù wàláhì má filẹ̀ ẹ wá pera yín jọ ẹ̀yin àgbààgbà wọn ṣé ẹ ráàmù tí wọn bẹ ń sùkú yìí ẹ fi lórí kìtàbù àti súnà tí wọn bá ti yà mírù wọn ẹ jẹ́ wọn jọ máa fà láàrin àwọn báwa náà ṣe ń fà ń gbà àti àwọn pé àmírù kìí ṣe ọ̀tẹ́tíkì àdìtì lẹ́mú wa ìntọ́kẹ̀ ẹ̀yin ni pé ẹ sáwó jọ ẹ bá ní kọ́fíìsì ńlá kan káwọn àtẹ̀mí ni o àti gbẹ́ni àtàwọn ni o wọ́n lọ́fíìsì ní ń gba owó tí wọ́n fi ń tọ́jú wàhálà tó bá fẹ́ bá àmà mùsùlùmí tí wọ́n bẹ́ẹ̀ sùkú ti ń sẹ́mẹsẹ̀ àìmọye sùkú ni ẹ ti fọ́nlẹ̀ láti ẹjọ́ yìí kò sí mọ́sálásí mẹ́ àìmọye sùkú ni ẹ ti ń fi àsìkò ẹ̀sáàmù sàsìkò ìjùmọ̀ àtọ́ta kò fi wá gán wọn èrí òrí rẹ̀ sí yọ́ọ̀mà wá pé jihadu ìkín amírùdà security ẹ̀ tó dìyàn wọ́n ó pinlẹ̀ sí interview famiru eh, please o eh, organization wọn ló belong sí ní kí n tó wọ school náà mò ń tmc ni mò ń ṣe torí pé kò ní mò ń gbé tẹ́lẹ̀ wọn ó ti mọgbọ́n tí wọ́n yìí jà ṣe é mọ̀ pé iná àtomi ni ní mùsùlùmí tá a jọ ń kírun mọ́sálásí kankan náà bí mọ́sálásí yín ọ̀pápọ̀ múlá ń bọ̀ lájọ́ ń dorúkọ ta ní kọ́ yìí kíbla nu wa tọ́ba ni ah, no alhamdulillah pé ah, mss náà ni mo ti ṣe láti part one mi tó yẹ di eh, ọ̀dà eh, afẹ́ ka àwọn àfáà mẹ́wàá kan fún ọ adẹ̀fẹ́ kọ́ máa sọ̀rọ̀ orí rẹ nípa wọn kí ló mọ̀ afa àfáà báyìí báyìí báyìí sálàfì ni àní kí lè máa ń pè wọn ah, ó ní ah, sarafi ni wọn o sọ ma ń lo alikọ wọn alhamdulilayi tá a bá wà lọ lìdé tàbí tí mo bá wálé wọn ma ń lo alikọ wọn ọjà nù ọjà ọjà wọn níta fi ń lọ náà ní já nù tásìkò bá wá tó tá a fẹ́ ṣe jihad week wà ní eh, ẹjẹ́ àrí list àwọn lecturers yìí àwọn ni ẹ eh, àwọn ni ẹ sọ pé ẹ pè so no ẹ change eléyìí ìtẹ́jú tẹ̀fsíìrì ẹ fún ẹnjìnìà Bukola sí òfin ẹnjìnìàrìn ńlò ń sí jáde ẹ sọ ẹ fún so náà kò kí ló lè ń bẹ̀ yẹn ẹ tọ̀kì náà kò sí wàhálà alẹ́kìẹ́ náà bọ̀nú prógámù kìí sí dandan ẹ fún Professor Abdulrasaq ẹ fáwọn nìyẹn so ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa yẹn bákan náà kí ni pàtàkì democracy àti káà mùsùlùmí náà kí wọ́n kópa ń bẹ̀ wọ́n wà máa wá dà mọ̀ọ́mọ́ lórí a wá pè wọ́n kalẹ̀ torí pé ọ̀rẹ́ jọ ni gbogbo wa kò sì sóúnjà nù wa kí ló dé tẹ́ ẹ̀ fi fọmọ yìí lọ́rùn lẹ̀ wọ́n ní wọn ọ̀gbọ́n ọmọ tí báyìí ṣiṣẹ́ sẹ́yìn pé díẹ̀ sọ ń pa ayé nù. admission letter èèyàn tí wọ́n bá ní ọ̀gbọ́n tó bá fàyà sọ́sẹ̀ pé ẹjẹ́ lọ tó kó láti lẹ̀ àsọtí bọ́ fóun ẹjọ́ lọ sí ni o àwọn tó ti jáde ẹ jẹ́ wọ́n mọ̀ wípé a ní ẹ fira yín lẹ̀ a ní ìdíyí ìsùnkú àìmọye àìsùsàn wa lọ́jọ́ pé muslim community ibẹ̀ àwọn gan ni ń pa ẹ̀sìn tó bá jẹ́ pé ìbájókòó dáadáa láti ta ṣe bá àwọn ọ̀gá tọ́jọ́ kọyín jáde ni ẹlòmí rẹ̀ ti dókítà nù yín ẹlòmí rẹ̀ ti di kankan nù yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa hẹ́pù àwọn ọmọ yìí ìsìn bẹ́ẹ̀ nù wọn o tí èsè gbẹ́ ẹlòmínú yìí oníwọ̀n ègbọ̀n ó yẹ kí ni o tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé irú àwọn tọ́pìkì báyìí ah no no ah irú àwọn tọ́pìkì tọ́pìkì fìtínà lélẹ́yìn o ṣe mọ̀ àwọn èèyàn ẹ fẹ́ liberate àwọn èèyàn nìyẹn kẹ́ ẹ fẹ́ sí kí ni. agbárí ọpọlọ káwọn fi sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba kọta sí òkun téèyàn ń rinú rẹ̀ nílùú tí ò dé rí ẹ dákun só lè rìn yé. bí ọpọlọ ṣe rí bí ẹ̀sìn Ọlọ́run nu wal hadithun harun hadithi ni ọ̀sán gangan nílùú tí wọ́n bí yẹn sí téèyàn dábàá sí tóòrùn tó wá mú wá ní ọmọ rìn gbogbo kọ̀nàkọ́nà rẹ ẹ dákò sí òkòónú rẹ̀ bọ́ fẹ́ rìn láti ibi ìdẹ́bẹ̀rẹ̀ tí ò ní fojú kan títì yóò gbogbo ẹni tó ti ní tàdísì bó ẹ sọ pé mẹ́nu òkun ẹ ń bá ti dám àdísù mú ẹ sọ pé mẹ́nu òmọ̀lẹ́ ẹ sọ pé ẹ pè wọ́n kalẹ̀ ẹ mú ẹ̀rí wá ẹ mú ẹ̀rí wá tó wà nú ẹ̀sìn tí wọ́n sọ pé aláìmọ̀kan ni kọ́ máa darí omi mà nínú ìsìlámù ṣe bí ntọ́lọ́sọ àgbà ni pé fásitì àlù àhàlà dìkìrì in kuntum la ta'lamun àmírò ní ẹ̀yìn tó o bá ti yọ àwọn ọkọ̀ tí ń bẹnu líìsì gbàgbé pé ọjọ́ àmì tó bá dọ̀sẹ̀ ti ń bọ̀ ọmọlọmọ bàmá gbọ̀n káàkiri ọmọlọmọ sí kí ni o. báwọn gbọ̀n sílásílá lẹ́yìn bí adìẹ tó. lọ́tọ̀ níta sísá kọ́ọ̀dù sísá kí nìyẹn sísá kọ́ọ̀dù ní dírẹ́sì kí la fẹ́ gbàgbé ọ̀rìn eléyìí ẹ jẹ́ kí àwọn e, jẹ́mọ̀ ẹ jẹ́ awo ẹ̀yìn padà ká wo bí inú ilé ẹ̀kọ́ ṣe rí ń jọun tí súnà fi ń gbòòrò tí fi ń gbòòrò wà láìsẹ̀ tí mss ṣe lórí kí súnà ògbòòrò kò sí ẹgbẹ́ tó rí ṣe tàdọ́mùnú ò rí ṣe tmc ò rí ṣe kí ló sì fàgbà náà náà nítorí wípé kẹ́rì ẹ̀ wá ni kẹ́rì ẹ̀ wá ni nígbà táwọn ẹni ìkàyí ìkànnìyàn torí ẹ tí bá ń fẹ̀sìn wẹ́yìn ìkànnì wọn wá sọ pé ànábì ni àwa mà láti kílókọ rẹ sọ àwa wálé kíw àwàdá lè kílè wá kí lọ́dọ̀ tíá ìmọ̀ wò lọ wá àgbà ọ̀sán ẹ̀ ọ̀rọ̀ yìí pé a change tẹ̀síìrì yín lọ́dún yìí wọ́n ní fásitì lẹ́fún sa ẹ kàn jẹ ẹ lè jẹ́wọ́ tún náà àti iná ìwọ ló máa lọ́lọ́ ẹ. because aláwọn program kan àwọn announcement. láàrin twenty minutes jẹ̀mọ́ ẹjẹ́ atún ara wa ṣe o tọ́ ọba ní bọ́ọ̀dà nuesco bá a sọ ìtí ń jò tọrọ ẹ̀sìn ọlọ́run yàtọ̀ o kó fara mọ́sẹ́ẹ̀lì wà títí rówó oṣù gbà ọlọ́run wọn lè kó mẹ́rọ rẹ̀ adarú kí wọ́n sara wọn jọ wọ́n máa ẹ̀pọ̀ àwọn ọmọ tí wọ́n ni o kí ló ti burú jù kí wọ́n sọ pé mss gbogbo àwa tá a jáde o tá a ti jáde tá a ti jáde tá a ti jáde a sara wa jọ àwa ní pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ní skul kọ̀ọ̀kan a máa re dókítà kọ̀ọ̀kan jáde lọ́dọọdún wàlẹ́ àlẹ́sẹ̀ níta nídìí yín fúnnu ma ọmọ musulmi tó tọ́ gbárí tí ò sẹ́ńtì ọ̀ràn bóyá tiẹ̀ dọ́bọ̀ orúkan ní bàbá rẹ̀ gan bóyá sẹ́bà pé ọmọ orúkan lámà lánàá ní nàìjíríà ti ọmọ orú mẹ́wàá. iṣẹ́ ti iṣẹ́ endowment ẹ̀yin náà ẹ fi dúpẹ́ pé ẹ ti ẹ ti àwọn wàhálà yìí ẹ̀yin náà bóde ń bẹ̀ pẹ̀lú ọlọ́run wá àlùbáríkà fún kẹ́ ẹ wá wo bọ́ọ̀lù ń sèṣà màtínà ẹ wá sọ àwọn ọmọ wọn pè kí wọn pè ń pòfẹsọ láti ui mẹ́wọ̀n wọn wá pé ọ̀ wá sí skul ọwọ́ á ní pé wọ́n pa ọmọbìnrin mẹ́ta wá ìkan lo ìjáàbù tó délẹ̀ kó bójú o oníṣẹ́ ara olè inú wọn alákatakí ti o professor ní láti arabic national study wọ́n pè kan wá ìjáàbù tiẹ̀ bí ìjáàbù èsìn báyìí oníṣẹ́ eré náà ó ti fẹ́ fẹsẹ̀ lẹ́sẹ̀ eléyìí àbúrò rẹ nù. ọwọ́ ni wọ́n pè tó wé skáfù wa ó ní bọ́ọ̀mọ mùsùlùmí ṣe gbọ́dọ̀ rèé wọn ò mọ̀ọ́dún ń jẹ tọ́mọ wọn kẹfì dìkiri yó ẹ lè máa pòfẹ́sọ̀ yẹn mọ̀ o adúgbò dọ́lọ́ ń pọ́mọ tó ti padà o ṣùgbọ́n sọ́mọ eré nu ó fò lónìí ó ti padà lọ́la fò lónìí padà lọ́la àwọn náà ń kàn ṣùgbọ́n tí ń dùn àní pé kápára wọn nìkan ni wọ́n fi ń ṣe ni ṣé ẹ mọ̀ wípé ìbá máa ń ba ṣùgbọ́n wọ́n fi ń ṣayé kì í sára wọn nìkan wọ́n fi ń ṣe tálé o wọ́n fi ń ṣe kí ni ayé nss kì í ṣẹgbẹ́ gbogbo ẹni ẹlẹ́sọ̀ọ́dẹ́gbẹ́ àgbà fún Ah, wọ́n máa bẹ̀rẹ̀ pé ọmọ ta ni wọ́n sọmọ jẹ́ ọmọ sáǹdì ẹ o kì í ní orí ẹ̀sìn ọlọ́run ẹni tí ó wà máa ṣe interview wà láì kò lè dáfà tí a kà síbí kan ní ọgbẹ́ wá sáré fi sìn bí tí ń kàkọ́ fáwọn èèyàn lórí ìrun ọkà fatiati ọkà wà ṣámsì wà dùá ìkápàlọ́ nǹkan wà lẹ́rìí sàǹsàǹjà ń lẹ́yìn mẹ́yẹ ọjọ́ jẹ́ àkùrán tí èdè wọn skul sí bí ń gbàtí ẹ ti ẹ̀yìn ibẹ̀ ìwọ nìkan ló tún máa súrọ̀ mẹ́wàá lẹ́yìn fatia síbi tó fi dàmírù ń gbàtí inú. Hmm. jẹ́mọ́ wà lẹ́ àníyé sọ wọ́n sì ń gbọ́ o ẹ̀sùn àwọn àwọn ẹ̀wá ti ń gbọ́ o. ẹnìkan èso lòdì ẹnìkan ẹ̀dẹ́kun ẹnìkan èso lòdì ẹnìkan ẹnìkan èso lòdì ẹnìkan kájọ dá líjànà ìlànjà fún o. kájọ dá líjànà ìlànjà fún o. ẹnìkan èso lòdì ẹnìkan rárá ẹnìkan èso lòdì ẹnìkan wàláì ẹnìkẹ́ sọ̀lọ̀ di ẹnìkan kọjọ́ dá àlìjáná láńjà fún ooru. kọjọ́ dá àlìjáná láńjà fún. ẹ mọ̀ wípé tí nusru bá ti kó nu ẹ̀sìn ẹ̀sìn wónú tá a bá ti lè máa síra wa létí mọ́ alá ẹ firi ẹ yí àwa náà wò kẹ́lẹ́ ẹlẹ́rìí pé ìṣàṣì dẹ́yìn náà ń ṣe iná kú díẹ̀ káàtó àwọn ò fi ilẹ̀ èèyàn olórí nìyí rẹ̀ tán ẹ̀sọ́ kájọ kájọ wàlìjẹ́ náà lájọ ń sọ àá sì jọ wọ́ ni ẹ wọ ládídí ẹ wọ àlìjẹ náà ẹ ti kọ́kọ́ wọ náà láhàólà wọlá kò wájà